da ilimi wa zahara fil islami amrun azim lamarin cikin ta haji da musulunci qala rabi'a rabi'a ga wani ba'd man yuftiha huna ahaq bil hasb min as-suraq nasashi yanda ya fatawa tijaba wannan ungo ya lawo to ba kana wo ke cin ko ga difoti buga ga nada na sa'ala imam al-kufi sa'ala man yakufa tijo ilimi qira'a ko وجعلني 291 هجرية لما سأله سائل عن شيء تقول له أنه تجموغ يسيه أنه تقول فقال لا أدري متى أعلمه فقال له أتقول لا أدري وصل له قال متى أعلم وإليك تضرب أكباد الإبل وإذا ما لا تجوز الجمع وإليك رحلة من كل بلد إذا ما تجوز الجمع وإليك يجنونه فقال سالم سالم لو كان لي لأمك لو كان لي لأمك بأدري لا أدري ba'arun nan da nawai in za a je adadi ko ya jikana ko ya bi nan yi biye ne biyu ne ya la'adiri hukunke fata mu yashe lu kan wuya wa ga wuya in fatsai tarji maya a to ibn abi rabah ko annahu kana kula daga la'adiri nisul ilm ga ni tare ga sai ilimi wa yuqalu nisul jahil a jagaga ngake igafe ya ya ce ya kuka wuce ai ba rabin man ga wuce ga wuce wuce na in fata ga bulujo ga imam shafi rahimahullah idza ru'ya law qila lahu aga i ay e gunga inna inna nastahi laka min kasrati ma tus'al fa taqulu la adri ya di fi su yaman ari a gogo ja adno gogo ja adno gogo ja fa kala ngan lakin mala'ikata Allah al-mu'mini na lam yastaqim mala'ika ji na so ti gazo nan a ga la ilma lana lama a nan da nayi jeli ga sai na so ti hada wa nan mala'ika ji ta ga eh da so ba so ti ma ga eh na ga na maga ga ki da mu ki son yawa yawa imam shafi ifsidu amma la ilma lahum bi faqalu mala'ika ji ga ga sai na jeli na na ilmi wa na magana subhanaka la ilma lana illa ma 'allamtana la ilaha illa anta tabbata ya sai ci yiya sai na sai kana wa ne page 45 tarjuma ya tali ibnu abdullah ibn umar ibn al-khattab wanda mini fuka usaba ya madina jogo ala ibn al-mubaraki kala ibn mubarak ga kanu idza ja'atum al-mas'ala dakhalu fi jami'an fa nadaru fihi wa la yaqdi ولا يقضي القاضي حتى يرفع إليهم فينظرون فيها فينظرون wannan marigaci sai aga jikin misali ba ta hukunta su ga man da shi a ta jirgin a ta bayani jin kan abin jikin abin jikin 46 so na kana sirad al-bilkini al-hafiz 805 after hijriya 20 la al-bilkini ate la ya'rifu min ta'kil al albilkini alega ya umoda hoke patani wani damuwa hoke yi patani bishe ga wuce din inda iza tana alayhi min ashayun yanda ta ga ji wucin ga a da wuza ila a tika amraha min muraja hadu kutub hadu bila da wucin waye da tunga da ya kazu shi muraja ya ta ce ce ji bishe ga wuce قال asmari. إذا قيل شيء أدعنا الإمام أدعنا الأصل يجي إنه لا يعرف ونوك يعني قال واجب صلي على نبيك جاء صلاة يا نبي يقول جاء لي على أصل يجي وليه يصلي على نبيك كيف يجيشو إنه يجنوك هذا ونجي عنه ونجي أبو بينا ناسي adégájú ga òtí jọwọ́ lè fẹ́ gan ya rabbi la adiri wa ń tàdárí ya wọ́tẹ́ ti níkíà ya wace ya wato bogi gado wa kullu amrin min ka la miqdari lamarin dondo wato ya shiga ga sune wato ya diki no wato ya sune wuna da gogo no ya du diki yo ya e du diki afu tarawi kin da imam maliki wa gwege adu ga ma zo ga diki ayo ya فإذا ذكر العلماء فمالك نجم بابا جاشي ما أراجع الإمام مالك الإمام مالك ما وشكو يتشابه الفتيسيو الإمام الشافعي رحمه الله أنك الحكم بمواضع الأفيات الحديث الإمام الشافعي نجم فيه كالدات بجنان حديث نجي عادي ويجب يتيا فوق بغفور يتيا زتوب ويجب النور مثلا حديث نجي واحد وكان جماعة لازم ابن هاجر رحمه الله تعالى في كلام مفرد مع الكلام عليها أجيبت ننجا الإمام ابن الإمام الشافعي وقال جيتيو بيتين وتاتكتين وهاتات كوتاتو الإمام الشافعي تقول يعني ابن هاجر في بيوز نقولكم وأجيبت ننتظر سو قتل تاتمين لو ليه دونكم وهذا في الفوتيات يبقى وقام وهذا الإمام أبو حاتم الإمام أبو حاتم الرازي نقول الإمام أبو حاتم والشهير بن حبان من أرادكم محمد بن حبان بن أحمد التميم البوتتي نجعل إلى 354 رأيه الله تعالى لما ألف كتاب الثقات كأنه كالتاتي نيجا الثقاتنا ساق تراجم وكترجم من بتي في برجال بتي توقف فيها وهذا يجب ممكن دور سيدا نيجا ونيجا سنانا وأخرى وكترجم من بتي في برجال قال ان لا أدري من هو ذاك ذن يبيويا ولا أدري من أبو ذاك ذن كذا لي بابو ولد دكتور شو مكانه والحافظ ابن القيم قال حافظ ابن القيم رحمه الله تعالى لو في مواضع توقف لو في مواضع ده لما شيء ده ابن القيم هذه توقف في مسائل وهذه توقف في مسائل عنده شيء وتعليق وتعليق الاحكام على ثبوت النص ونحو ذلك يقول الحافظ الذهبي رحمه الله تعالى الإمام الذهبي وهل توقف يكي مسألة عن نتيجه inda gandoro jiwa rawa da tarjiwa min yugo توقفي في المفاضلة بين أم المؤمنين خديجة رضي الله عنها وأم المؤمنين عائشة رضي الله عنها آه، بين أنا خديجة بين أنا عائشة زيد فلالدون نقول لكم الإمام الزاج وعلي توقف في المؤمنين عنده وجوه وتوقف في حال إكلمة مولى ابن عباس وأن توقف في حال إكلمة قبل وتوقف في حال الحارث الأعور الحمداني الحمداني وأن توقف في حال الحارث الأعور قبل وعليه جميع مصالح مفاضيها شامل بخديجة رضي الله عنهما وعليه ابن قيم ولا دوتي بابو جلاو لفاني إيه تيجان نانا خديجة mẹ́ka musulunci mẹ́rìnlá yóò fa mẹ́ka musulunci lọ́nà nana khadija mú jẹ́ àlébìtẹ̀ ẹ̀rùn kó bẹ̀ yóò sí yóò yìí nana khadija mú gbá mẹ́jẹ́ àlébì ìbẹ̀ níbo bọ́m̀bẹ̀ fíhàn barme ibrahimi na khadija ngala alibi lo bayo da kadi kun don folo na khadija ma be support ya alibi sallallahu alaihi wa alihi wa na na khadija wa du yu ya alibi sallallahu alaihi wa alihi wa sallam alibi sallallahu alaihi wa tuna maji da gimi ci ya wa kun khadija da da rayuwa sai da khadija ba di kiyo na khadija ba ji ajeli zo nan kun ji to ne ba ta falana na khadija ta bai sun ci wa yana na aisha ma Alabi sun alaihi wasallam da na aisha tabbata alibi karshen rayuwi uku hadisi alibi fiti ko wala ya hadisi alibi sa alaihi wasallam ya gashi wufi ya cin alibi ya mata ko la ya je su gina alibi sa alaihi wasallam jiya wannan sai ku fada ni so shi wato yin zane da tabayin musulunci yin zane madana babu karshen musulunci ibn kan joto da daga yi na ibn taymiya to ta ci gona amma imamu za a wasu ne ga yadda ma ci wasu ma ji wasu ma ji tawo ku ke roki bo amma ne ilimi ngada al-hafiz ibn hajar al-asqalani الحافظ ابن حجر العبد العلي سيرش ابن حجر وفي أيضا قال البخاري وقال أنس قال نسق نسخ عثمان المصحف نسخ عثمان المصاحف فبعث بها إلى الآفاق سيدنا عثمان وهو مصاب وهو قرآن وكبي ورأى عبد الله بن عمر ويعيى بن سعيد ومالك ذلك جائزا قال ابن حجر بن حجر وكنت ياسي أظن وارق أمري المدني وخرجت الاثر عنه بذلك في تغليق تاريخ ويوضع كوزا وتغاي العمري العمري المدني أيكيو بقى ملاو لا ملا أثر وتبدا تغليق تاريخ بو وكذا جزم بها الكرماني انما قال امام الكرماني لو تيوبو ثم ظهر لي من قرينة من قرينة تقديمه في الذكر على يا ابن السيدي بيان جدات لا nga tun ya bai zukari ya hannu sayi dina an na wajen al'umuri ya hannu yaya a kabar minu sin nan ba kadiran ke ne zaun jijin al'umuri ya bude yaya gawai bayan yau da matsayi fata da batu falam a jidu ana ablamu umar ibn khattab sari alakin wajen da filki fi kitab da wata ya bin ya bin qasim ibn manda ina wabin gore ko ko su yi wani wuji ne bayan wani kiyo bayanin masu da wani wuji kiyo wuji al-imam al-albani kakunan kalita su ne ga irwa ulkalili fi tafi da hadisun manarar sabilina hadisun da ci fini ya lita su wucin albani gan wuke hukunci Wa wafin da coce ga wuke ba da su diguna amma na yi yi magaji jiyo kun gata wani wọn a cibe da mangoci da bude ga a shekh salih ibn abdulaziz ibn muhammad ali shekh na salih ali shekh wuce a mitu hadisun na ji albani yau ke ba da judana nan ko ko wuce hukun cuya nan wuce mutu daga littafin ya irwa ulgari wucin salu wuce a disney ba ta wa yau juka littafin a ke littafin jiran a takmilu bi ma fata tafiri hu min irwa ulgari wuce mai kama zuku wuce ya sai biya da albani sau albani ga yaro yaro kai wajibi da sosu ko da sirri no ne ko amma ne iri magaji kiyo ga dano ɗaya zuga shishi ɗaya ne wadda wadda wadda ga kimo ọ̀rẹ́ ẹ̀gọ́ jẹ́ máa wọ́n wá pẹ̀lú àtàrí mùgábí ẹgbẹ́ kìrìbìnà àbúlà àbúzẹ́ ìlú ajẹ́ mufti lọ kùn fòṣà mufti ẹ kùn fòṣà wọ́n lè láti àlọ́ tún kìlẹ̀ mú ní kí ohun gbé ìgbàtí ọ̀gálo àtàrí mùgó pẹ̀lú sọ̀rọ̀tìn òfin láì mìtàlì mú ẹgbẹ́ bá tàrí o dáńdọ̀ tí ẹni tẹ̀lé ọ̀fẹ́ kìlẹ̀ mú ní kí ohun gbé an rajulan kana yufti kullu sa'id dun tawakkuf aje zan yi tsofa ta wando na gudu malaysia ula ta ba gare je gon biya fona iza kralu zalika linu zai sabuci ejime tin kwaji ka duna ga daga wata ne mai diman ga jino mun la ta ba gare ga biya ya yanzu kuma to ba wa alaji to ga ma sai ya shi fa ajwa ro min tiyari bi ba fi kalimatu la ta'lafu bi al asọ́jì asọ́lẹ̀ ìtọ̀gbọ́n sọ́kọ́ àṣẹ́jì àṣàtí ìrọ́lọ̀ yà àmọ́mọ́ ìtìlẹ̀ yìí nínú àṣẹ́ ọ̀sọ́ kẹ́lí mọ́ méjì àṣẹ́ ìkẹ́lì ó jẹ́ kí àlọ́kùn fòṣà fọ́sáàlú àmì àgbẹ̀mọ́gbẹ̀gbẹ̀ tí ó dàgbà ẹ̀ tí ó kẹ́lì mẹ́kùn fòṣà rúgbò ilé ìjẹ́ ìlú mẹ́lá àrùn tí ó ti jẹ́ ìlú mẹ́lá mọ́yì fàájá bá lẹ́lẹ́bẹ̀jì àti mọ́bí àjẹ̀bà ẹgbẹ̀rún bí àdéhùn lẹ́bùtún tó yìnbọn ráyìí ha yẹ́bùtún bí àtúrà sí lẹ́bẹ̀rún ewó lójú yóò tí ní lójú yóò tí gbọ́n lójú yóò wọ́n ní tí gbọ́n tí mọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní fẹ́ yà kán kí ẹ yẹ mọ̀ mú wọn ní wọ́n ní lọ. ìdọ̀ àkẹ́lẹ́ fún ibi akadẹ̀lẹ̀ fẹ́nu ha kọ́lẹ̀ ṣọ irú mu ní ẹ̀bá ni ẹbẹ̀ kí ẹ là kún ńlá jí ti ní wọ́n ti nà wọ́n àdá tó ẹbí ẹnu wọ́n sì wọ́n ti dán lọ́sì ẹbọ́ náà àdètò ní kó tí ń lọ́sì kí ẹ yẹ mọ̀ mọ̀ òfẹ́ kó ìkíni ó kìí pé ẹgbọ́ ó kìí gam lákàdí akádàtí máa bàbí kún fúwádí kama akádàl halí bàbí kún fúṣàrù gbogbo eyeye wà wòdé gbọ́ngbó kẹ́nina fi ní kó egbó lè ìgbà kún fúṣàrù náà náà ní tààrà wá sí ẹgbẹ́ ìbò yẹ́nà àkúngbó náà في تذكرة كذا دولة أبطال كما قد تذكر وقال كذا وقال فلان وفلان ذا كذا ما قد كذا ذا كذا ما قد كذا وقال النبي صلى الله عليه وسلم عليه الصلاة والسلام ما قال فتوقفوا هذا ما جئتني منه وقال أكذبت على هؤلاء وأنت منطقة لفاتة فلا تكذب على النبي صلى الله عليه وسلم يقول ما يتعلم مريض ودعاتك لديهم أن ذلك المسكين jọ̀rọ̀ mú kàzá bá ṣe bẹ̀rẹ̀ tàbí gẹ̀mọ́ lọ́tún ṣe yóò yẹ kó yanzu ba bi man zama lai shiya mun la taba gare gani kaya mun la taba gare gani na da yake wani jibi ta ja ko mun la taba ji kuskure da gani kijo na ya ruja ila kalila kiji mai ganjo a takalin ma ala kufusha da abi alumun bakin bakalin ma ala kufusha wa fe tanu meu bai gwamna ciro kaza kaza kaza ke yi mamban mujan kaza majan kaza majan wato ni tafu zuni ya da tawo da wajen ta jiyo zafi da ya ku da wajen da gazi ba o nke a gwamna wani wuta alibi mai wajen hadisi ku ne jamman kafin da wani ta alibi mu mini hugo ne da je kileu ne ilimi na ajiya nan الهروي الشمس بن عطاء الرازي نجاعد لي ايش ايش سوينا كان من اول تيمور لك وكان عليه دعوه بالارض ونجي كذا وكذا كذي وكذا وكذا فارتعظم الناس ذلك فضيلا لهم مجلس الامتحان عسير وعد لنا جوك العدالة من يعمل شعرين وكان من جملة ما في العالم جيل إذن من هنا يقول لك سنة هل ورد النص عن المغربة تبصر في السفر وبعد النص إذا بغير يكسر هذا المغرب abin wani wani ba da ko eh wani wuju kan da wani da ko laji ya na yau alo lafi da yanzu fa kana na maka a tafsir ya maka da ko ga da nan ja zalika ni hadith jabir fi kitab al-firdaus ga hadith bi hadith ya jabiru ga yaji kasu ya sallai magari da mutum ya al-firdaus ke minu gana ya ga lai ta samra kandi ya ga lai ta samra kandi fa da man fasalu

wa musa ko subra ngani ta ta sun da kaje kiri gutu yo aje jiko aje ta ta sha waje kiyo amanye ta ko ta ko tan yi so wa da hadis da fil kubra hadis ya jabi inda ba me ga ga aje ko ta la kubra so ga mu don kubra di bila kubra so bana lo yawa fasta sharu kasu da ba da kai mai yana da la ya ga na ta tààtàlùmù yà mú zai daga fèsìtì ufẹ́ da misali yadda yake ji da wuya tààlùmù yà na tsira ne misali hutuwa ba cikin bela benin kirkin kyonan gawa za mukatil bu suleiman mukatil bu suleiman da na jari da wani fiti hafta jira nan fa'in na ma ilimi yi ibu fili a rishe yi yaza ba ma bi ilimi a ne da yi rinne fakari kila da a cikin gan inda kala gan saluni amma duna da shi daga al'arshi ko suke gona wadda ruwa duna da duna waye jawo faƙaru a ganin aina an abu namlaji babu ezugiya zuzungi bai kuwa zugi zungi don fasa kada bai zuzu wata alu a sai juna nan lamma hajji adamu man halaka rasu kakuna hajji adamu jajin rin wujo faƙara la'adin wani gyare ya a ولهذا قال الزاهد قال الإمام الزاهد رحمه الله تعالى قال ولا تشتهي أجوى الجزء لنا أعوى yóò lé lórí kó ẹnu ọdún gọ̀wọ̀n ẹni láti àríwò rẹ̀ kí o ń jẹ́ à ẹ̀rọ àmọ́lájí ájìm tí lọ́dọ̀ jẹ ga yóò ya ẹgbẹ̀lẹ́ ga ẹgbẹ̀yàyé gẹ̀kí nọ ẹgbẹ̀lẹ́ ni ẹgbẹ̀yàyé gan-an ẹgbẹ̀lẹ́ ina makeya arrahman da rahim almaliku alkudus assalamu istifana e ga wuce nan ga na jama'a jami'a ji kuskure e gona bayani da su lani ce ke lati ga wani lai na suna wani husna farkon gubiga to ce sun ja ta suna me ga yi so ce a ne sa da maga allah mai ne alka bi kulli ismin wa laka sammaita bi nafsaka aw azanta bi kitabika aw allamta ahadan min khalqika ne bayani da su lani jẹmáyó ebèlé ni gẹ̀ẹ́gẹ́ ìdájí sálẹ̀ jẹ̀náìzà wo o máa di kí àdáyó o máa jẹ́ àlùlá náà gẹ̀ẹ́sì àti ìsẹ̀bìlẹ̀ ẹgbẹ̀rún ti kú skúrẹ́ ẹgbẹ́rẹ́ tó ti látínà gan ìzàkún tún jílẹ̀ sọ láti fẹ́ǹtì ní ojú ààbùn sálẹ̀ jẹ̀náìzà omi yẹn sálẹ̀ ààbùn sọ́tọ̀ jẹmáyó ebèlé túlẹ̀ gẹ̀ẹ́ gan àìṣẹ́yà nídìí gan nínú àìṣẹ́ nígbà kukure mijilo kana to jiga wa azuwaju umma tu ne mi azuwaju to ne inu na to ya chale ni ko ga me je te na ba kalo so ku fabi me no jamajo kukure mijo hadis ne ne jiyaye shiga annabi sallallahu alaihi wasallam ga ajra zutu ko shiro zutu ko to dogari shi da polisi ba zai yana ya kashe ba ta kashi labzaro mace lauti juta polisi ba ta yi kasiri na polisi ba ta yi kasiri a ne kuskure mijo jama'a shi ko jama'a shi o ya gane ne gayaye ki gane ni karuwa un ti gane university na ka university ma ti gane ni karuwa da kuskure mijo ne to tu fadi wọn a yi jama'a shi kúrúkúrú ẹbí tí ó rẹ̀ gẹ̀lẹ́ ní ẹgbẹ̀ ayé tí ẹgbẹ̀ tún pátá ìkáàkiri pòlísì pátá ìkáàkiri kẹ̀kẹ̀kẹ̀ pátá ìkáàkiri náà ẹgbẹ̀ ó níbi kí àyọ́ wọ́n kúrúkúrú rẹ̀ jẹmáàṣì ẹgbẹ̀lẹ́ ní ẹgbẹ̀ ayé ti gan ẹzà jí mi gbogbo ni wọ́n gẹ́nà gẹ́sìá kúrúkúrú wo wọ́n yà sí ìdẹ́ àlùsùn tí wọ́n jẹ bá ajá ẹgbẹ́ fẹ́ǹkì wọn máa sábà lẹ́kùn mílẹ̀ nìta màtìnáwó tó lásà wọ́n rù bá jẹmáàṣì ó ɗaya eh, kaza ne ga yana kaza wallahi yana yi daraja yin manna gado ɗaya eh, daga ci bici wajini yau ya ci bici wani na gyaru ne ɗaya eh, zai yi tuba da ganyen maju ta ji fiye wuri a kusun shi shi yawon da haka gani tuba yi da rabuwa ga mun sai gari umar gari a zai ta wani su a zai gari su shi tuba gari nan yusuf muna su ba ci yau wọ́n tún bá jí daga akidayar kadariya gidan da akidayar rasu da yanzu daga akidayar sunan umar allah tuka jama'a je ga ganin abul qasim sabari allah ne kashin rusuli jika da alisunan jama'a volume 1 52 rakami 32 قال دا فصلنا قصيا كما روى عن النبي صلى الله عليه وسلم في من حفظ السنة وأهيا ودعا إليه أنا ما أخبرنا يوسف بن علي أخبرنا عبد الله بن محمد البغوي حدثنا محمد بن هارون حدثنا سعيد بن شبيبي قال سمعت يوسف بن أصبات يقول يوسف بن أصبات كان هذه قدريا باباوني أكيد قدريا لدجنون وأخوالي روافدوا ma wuce ma a gidan lafiya daga gidan shiyaji fa'an kasa yi lafi sufiyani sai ma wani gaba da sufiyani wani zo gwamnati ya kai da ya tsaye gwamnati ya zo a gida wucin wani an yi jikiyar an yi jituba haruni la'awa a shekul muhaddis hamari da muhammadin ansari ne muhaddis sai madina alif za a sanar zamani wuce na gwamnati ga hamari da ansari nan ba ya shawara gan jami'ar islamiyya madina ba tushe hamadu lansari nama west africa ṣàbọ̀ new Hamad hamadu lansari nama wọ́n dẹ̀ ní ìbẹ̀yẹ àfíìsì yán ibn qasim ẹgbà compilation majmul fatawa náà hamadu lansari náà tẹ́ẹ̀tì olítàkì túnmọ́tẹ́ náà sáfẹ́ ìrẹ̀lẹ́tẹ̀ bá nítàkì gbàgbé áfíríkà sí mọ̀ mukaddiman jihani ba da ta usuli diana, ya bil hasan al-ash'ari na page 11 zuwa haruna an na harunan al'awar kala yahudiya fa aslama ga harun al'awar wani yahudi wa gida da musulunci wa a suna islamu musulunci ma dinge wa a fi zuwa ƙur'ana umaru ƙuranu kurfiki wa zuwa bazahu umaru ƙuranu jikira umu mabawaji wuda kangi wa asiban nawo jaka su nawo yawa nawa kubiki wa nawo zorahu wa nawo zorahu insanu yawman fi mas'alatin fa laba wa harun zamu ci bi gawa ci mu nazara da ya yaro ne furgoci harun da tala jin tala ji wuyin fa ya yadri al maghlub ma yasnahu da wani na wuyin gan nan kun cikin kin nawa na faka da nan an anta kunta yahudiya fa aslamta wa lana wa yahud a tinga gawo yau a shi wuji yahudu wai ne wajen yana musulunta sau kada da harun فبئس ما kitabin amin zaga cikin munazara nan da harun yau mafan waki fi mas'alati mas'alan da so fa galaba harun harun ga masu wa da galaba ta fi go fallan yadil al-maghlub ma yaslu ba wuce na ma da galaba ta fi go wace min wajiji na mundiya fa kala lahu jawga anta kunta yahudiya fa aslanta ga yahudiyo ilo tibena musulunjo fa kala lahu harun harun kiga fa bi sama sanata jabe no jinaya nan yahudu diga musulunjo da qur'ani gubiji wanda ya gaba ga zuwa jini yin so yau wanda baba wajen da kowa ibada musulmi ga yau majiya da suka tafi ta zuwa jini a na yau yau da ya tuba wani tuba wani ya jiji tuba wani ya dano abu da hassan al'ashari wato ba da babu daga akida yana shayarwa abu da hassan al'ashari sun mutu zilin ciwonin umar daga akida ya shari'ar ciwonin umar da rufe shi ga wani kiyayen wuri a tutsun wuya yi jamaji akida na wufe da na wuya jamaji bayani na nan jamaji ya boye zage dike wa zamu shiga wasu yanzu gobe nan yi wuce wuro a shekul muhaddis hamadi bin muhammad al-ansari rahimahullahu ta'ala mukaddima ya ta ji al-ibadatu wa usul diyana page 10 no page 11 hamad al-ansari lalle ko na kana al-hafiz muharrik ash-sham abu al-qasim ali ibn al-hasan ibn allah ibn muhammad ali ibn hasan ibn allah ibn asakir al-jimashki al-mutawaffa sana da jihadi da 571 after hijira littafi na ka a shiga ta dinu kazibul muftari fi ma musiba ala abin hassan al'ash'ari wa kala abubakar ismail na bi muhammad ibn isaac al'azali القيرواني المعروف بابن عذرة وأن أبا الحسن الأشعري كان متدليا وأبو الحسن الأشعري أكيد متدلي إذا بيوم وأنه أقام على مذهب الاعتزال أربعين سنة وفجأة عقيدة مذهبين متزلج يا شباب وكان لهم إماما وما سلم يا وأنت ما موجبه يا متزلج ثم غاب عن الناس في بيته خمسة عشر يوما وشاف dá sọ́dọ̀ mọ́ ẹfọ́ gbọ́ èdè wọ́n ti àtẹ́kà tó fẹ́jọ fẹ́jì bìtìkì òfin ọmọ omi sọ pé bàbá àdẹ̀dà ríkà bá ayé mutu abu latsa a rufe tiyari babu rufe tiyari masallaci ya juma ya basura fasa hada limba ba da salatin juma rufe mutaciyar mumbaro bayan ya juma yi kala garin ma shirar na ya yi zuwa jiji inni inda ma ta gayyartu an kun fiyadil mudda yayye wuya mu da so lokaci na nefa ya ne nazartu fata ka fa'at indiyan ajillatu dalil ويأتي لما يجينا دليل جاوز براوين ولم يترجع عندي inda ya باطل ولا باطل على الحق kuma dogon gamar da gaskiya don ko gaskiya ne gamar da mara wasu da ake kiyo wadda ya so gaskiya na biyu su fanta zai ta bara ka wata ala wato ce ganda ne wucewa ba gangan da sai tunna tune fa dani illa ma a wuda to sai kutu bi ha kuma mu yayin nan mu da wa ba su kwana wùyẹ̀wù ká ti yíta ti wù náà náà wọ́n ní kàláàpì ní jẹ̀mí ìmákútù àtẹ́kìlúgù àkídà náà mú jẹ́ pẹ́ẹ́tẹ́lẹ́ náà wùyẹ̀ á zùgbà àkídà wúcho kàmá ní ní sọ̀rí ráza tẹ́bí náà wùṣe ìwòhùn náà náà wọ́n kàláà ní sọ́bín kàrà lẹ́yìn wọ́n rà máa dìí wòṣe ìwòṣe òtútúra wadda a kiri wuce fina famina kitabu lam ko وغير من دوانتي الآتي ذكر بعضها قريبا إن شاء الله من اللي تعرف وجه من اللي تعرف جعلمه لأن اللي تعرف جعل إبادة رسول الجانب من اللي تعرف مثل الجنة يبقوا عليك أبو الحسن الأشعري منذ عقيدة الابتزال عقيدة أشعري رجوع تجا عقيدة أهل العزيز دينا وانت يدو تجي وجوه صوصة وانتك لك ما بياني جين يبقى ذلك بلا نتوه لقد لا نتوه بعد أن أبعد نجنسه ذلك يصنع الأول تقومنا al'imamu al-gazali so su kura al'imamu al-gazali al'imamu al-gazali wato ba ji daga ilmul kalamiyo ga aqida ahlus sunna ga idejo aqida salafu salih ga idejo يا أبو الأدين دي الفرقة الناجية الطائفة المنصورة أهل الأثر ده عقيدة أهل الحديث دي دي مدتوبة لك علم الكلام وبعلم الفلسفي نقوم وجوه صوصا وابا يعني جهاز عني وما ده على الله صدر الدين محمد ابن علاء الدين علي ابن محمد ابن أبي الإبي الحنفي الأضرعي الصاري الدمشقي سوشي بيو ويقدر لتعطي يشرب عقيدة الصحاوية في 208 don ka zalikar gazali rahimahullahu ta'ala na shiga imam al-gazali to shi kuyu intaha akhiru amri ila al-waqf wal hirati fi al-masail al-kalamiyya ga imam al-gazali lamma rubiya zo fi wad rajibo ndi aji gunan bare ilmul kalam ilmi philosophy sun ma arzu an tilka turuki mu ce ko shi ta ta ce ya ko ilmul kalami ilmi logic ilimin philosophy ba ta limamin da zalika abu jani lungi a zogo sun maru da hantar kasuru wa a kubala ala hadis da rasuli sa sallam wace ya kuwa hadis ya hadis sa sallam fiye jikatun hadisi famata al-imamul gazali ma ji hadari wasu yi gul imamul bukhari ala sadrihi sai bukhari mafi ya ma al-imamul gazali ko ci jani nugari tubu jo ko ali mai ji tuba iga ko yi fiye yau أبو عبد الله محمد بن عمر الرازي الإمام الفخر الرازي وفيه علم الكلام وفيه علم في الفلسفة وجبه كده وجبه توبة دي أمان وجبه توبة نعوذ صصا وهذا بجه ماجي أكيد أن يسوه الجاهنة وجبه دياري ويا فسفر ويا نايزري ويا أكيد كده إيه كوب بورو كده jama'a gaskiya ta nare e ga da je ya kaza mare e ga ce ya kaza ya bari mare an yi guji tuba ibn abi ibn al-hanafi labi sharh al-aqidah al page 208 gam وكذلك أبو عبد الله محمد بن عمر الرازي قال في كتابه الذي صنفه أقسام اللذات قال إمام الرازي وقال لتعزلك شيئا أقسام اللذات نعم قال نهاية إقدام العقول قالوا وغاية سعي العالمين ضلال وأرواحنا في وشة من جسومنا وآخر دنيانا أذى ووبال ولم نستفد من باطنا طول عمرنا سوى أن جمعنا فيه قيل وقالوا فكم فكم قد رأينا من رجال ودولة رجال فرجال فزالوا والجبال جبال ونهاية إفتاح العقول قالوا وغاية سائل العالمين ضلال يصبع كم يبعد ضعيف láńkẹ̀lú lọ́nà ó láǹfààní tó ń dòdí á yẹtùnà mazalbo kí è lókè ìdàwà ìlú mùlùkàlá àdìzá àdìyẹ́ ìlú fìlósọ̀bì náà ẹ̀gbìdàn náà وارواحنا في واجة من جسومنا رأينا مدن كيبنا واجديو واجكا هنا كيبو وحاصل دنيانا أنا ووبالو جنم إلينا أدين لبنا سيب غنغر بيالك ولن نستفر من بابنا طول عمرنا كعبنا ملكيج العيوة بفاتنا جفن لبنا سوى عن جمعنا في قيل وقالوا إن إيه قلقنا أقعد ko a rosto ko ṣífìrí òsì gan jàlínú òsì gan pátákà kiri mọ́ dánwọ́ná fìlọ́sọ̀fà sí dánwọ́ná ẹgbẹ́ àṣìká àti èkó fi jízọ fakam kàdìrà àyíná nílì ìjáre ó dẹ̀wọ̀lẹ́ fi lè jàlú fasáàrú wọ́n jìbàlú jìbàlú ade zaba yi dambo ade lawon ci koyi dambo na yi te wancin ilmul kalamu ga te jin ade alqur'anu ya ade sunna ya ade fikihu ya hadisi ya ade sa sallam ya kuje ko ade sa sallam malami to ya ko ilmul kalamu ga te jin be ilmi philosophy be ilmi logic ko ada lami to asa ri ade sa sallam yi je je won zawo ji ji zawo ji ba ta de je won ni a je ade ya ni ko pati na ji pati ji me yi ji na e do ro ti pati o ti ya ga lakanta abin tuturu kalkalaniya ya kwanan mutakallimu na jelazana ya kwanan mutar zagayen da a shahira shi والمناهي الفلسفية بيقول الفلسفة دي فما رأيتها تشفي عليلا من إيجا يقول لنا وعساسا وانجوا ولا تروي غليلا إذا ميكي جنوه مسؤولونه ورأيت أقرب تركي ترك طريقة القرآن من إيجا يقول لسباقنا يقول عن القرآن أقرب في الإثبات أنا مياه إيجا تفتر واجه يصفات يصفات يصفات يصفات يصفات يصفات يصفات يصفات يصفات يصفات يصفات يصفات يصفات da ja dai tafiyar al'ada shanar ci gaba da karshe ga ilayya ta'allu kalimu tayyibu wala amru salih wa fuhu wa wa karo fi nafi ebeeti fi yoma laita ka misli shay'un yadda bane yuje ce kina wala yuhitu nabi ilma wa man jarraba misli tajribati arafa mitla marifati zanaga jikina zanaga tesi yeye iriye nina zanaga ade experience iriye ni wole tafi alif alfaru raju jikiyo kudi tuba da gan a kila sakpago ko bicino cinago su ju fadi gari a shahara tsani wuto majima agwa muhammadu da a da ابن عبد الإذ الحنفي كشتوه ناي وقال وكذلك قال الشيخ أبو عبد الله محمد بن عبد الكريم أشار الثاني أبو عبد الله محمد بن عبد الكريم أشار الثاني إيقنا وإيقام إنه لم يجد عند الفلاسفة والمتكلمين إلا الحيرة والندم ما أشار الثاني ونقول كاتنا جونا دي فلاسي فجونا فلاسفة جونا بين فجونا جونا متكلمون جدا قال كي عادي أنفانو لا دي أمنا سيجي جيغان دي كيو ربوتتي حيث قال لا أمري لقد لا أمري لقد تفت المائدة كلها وصيرت ترتي بين تلك المآلم فلم أرى فلم أرى إلا وادرا كفهائر على ذكر أو قارئا في النادم لا أمري جكتي látàrí tó fúnmà àjídà kó lera ẹ̀fùrẹ́fù institution yìí dẹ̀lẹ́ kàtúkàtú ìbànẹ́jẹ́ ní kàtíyèsù ló tó fi náà pátá wùrú sáza wọ́sẹ̀ ìyàrù tó tọ́rọ sí bẹ́yìn àti kalmà áàrin mùjádà náà ti pátá dáná òyìn àdájú kàtúná ko falam ara illa wadiyan kafa hairin aje na mulena sai da nan guda ni ne wuce aje hani wa jiki na wa ji tunani nga so ko da fitibwa kuma dan kimwa umadagwa alobwa umadagwa atibwa umada fitibwa umada kimbwa umada nimbwa umada dembwa umadi bokwa umadi eyo diga se jiwari wa dikio ye za be jiwa go wi ke ya jugu la mare tsana e tibo wala ni tuza ni an ni sa sallam ala zakarin aukari an sinni nadimi ko zaɓe na fe jiki da fe bai gigwa ika na iya na wundaji ilimin filosofi na iya na wundaji ilimin kalami na iya na wundaji ilimin ilimin mantiki na iya na wundaji ilimin ajezali na iya na wundaji ilimin jigijigin na jina da ya ga alukura da wudeyo da jiga ajisa ne da wudeyo inda ya rayuwa wa ta yaniya an yi wujikiyar an yi tsadar jitubo ko jigan wa tuba ji daga matsala jibin mutu da da sun sun ga أبو المعالي أجويني وقال أنا على عبدة التهاوية كشوه نائقا قال أبو المعالي أجويني وقال كذلك قال أبو المعالي أجويني يا أصحاب يا أصحابنا يا جماعي لا تشتغلوا بالكلام إذا كنت بإلم الكلام أمري فلو عرفت أن الكلام يبلغ به إلى ما بلغ ما اشتغلت ما اشتغلت به من قاتل هو إلم الكلام وعلم ذاتو مكينة من كلام فقط كياه wa lalu tuwarini ya hadisi kulibul kalam wa da ilimi alqur'ani ilimi asaru ilimi hadisi adabi ba wai saji hadisi sa sun zuga mu da wazo mu yana rawa fata jibril kalam wa dinan kuma da kiyayo mu da amfani don duwa no le ko an je de dikio an je de yutuba e zuga shishi ko gato police bada ikafiri soja bada ikafiri civil defense bada ikafiri lawyer bada ikafiri ligari bada ikafiri kele bada ikafiri wala ni bada ikafiri so ogeza ntondo ne kaje ebuju kona eji ni na na ko ama ati bi abe ama ati ti abe na ti o e abugo bi ti nebu ko le jima jima duku lo ti ba na na na je na ku ja ri ge ti da na la de jima ga je ke tian ge ja na na la je jo 早下你买早去出嘛，哎，跟那几几姐家的，你几几姐在哪里？那说原来去山来，原来去原来去山来，你来到外地了噻。你们啥来下咱们去去，把这那些那个干钱那些那白俺们去了上去。哎，我咱们几个别打去，我跟主任让我不到，我我我我我我。ya هو في الأخذ بالإجماع فعلم سعادة كما في شذوذ القول نوع من الخطأ يظلم وصل إجماع ويا على خير كان أما يزو ذكيه يزو كان يدى شذوذ المسائل ويا دنجا وتجد يصل النكية أنا ما أعمل كده صفاته الله كياه الإمام النووي رحمه الله تعالى عقيدة عقيدة شاعر عشي الإمام النووي أما e za mu fari miniyan almashari kaji wanda ji shara ya sai musulmi ga alimamu na owo shara yi na jajina shara ya alimamu mazuri ba za mu ci ko da alkadi ya da shi alimai magari ba shi so alimamu na owo ga yi shara yi kan wajin bara a daga akida ya shayara shi umar da lita ta kai ce kibo ya ci akida ya shayara ji akida wanja daga wani daga yi tuba daga yi jeje wa ji kiyo wa sun susuwa a shehu al-muhaddis al-usuli abu baida bashirun hassan ali salman shehu wa husa da mun في تحقيق عقيدة الإمام النووي أصنفية أم خلفية في 22 من تعرف وجه هو مما تحتفظ به دار الكتب المصرية من هنا دار الكتب المصرية وقصاد النية اللايبراري وجه في القاهرة كايرو كتاب تبيع حديثا اسمه جزء في ذكر اعتقاد السلف في الحرف والصوت Juzi ita ce yi baci da na jin bayani ya ce a kai da ya salar fushon ya ce matsala alharfu wa sauke wani mana matsala ya kalamun nafsi wawa min talifin nawawi na dalili littafin alimamu nawu kana wasu ya ce ya zaji zuwa ya kulu karshe littafin wuce alimamu nawu ga angan faraduna min nafsihi ya saji daga kikar littafin na nan يوميا الخامس الثالث من شهر ربيع الأول سنة 776 after hijira wa akuzo faraga nawawi min nusqatihi al-imam nawawi ngali tafi na kazo ya fuya na yufe ko ya safu gutaci ya rabiul awwal 676 676 after hijira wa ibn al-attar ibn al-attar mai jima kan da imam nawawi yo له ترجمة واسعة للإمام النووي هذا أدلتا في نوكا يتين كيبونا نعم؟ يتين بأبرا كنيات الإمام النووي الإسم أطلوي تفضل طالبين في ترجمة الإمام مهي الدين يفترى لي نسخة من أوقات حلب بخط جديك المؤلف وبحمد الله الكتاب مطبوع ولدى المجهور ببليش ونشرته منها ونشرته منها ونشرته من حوالي عشرة سنين عشرة, عشر سنوات يقول ابن عطار في تفضل الطالبين ابن عطار نجيب كان ده النووي وقال ده في تفضل الطالبين ما توفى النووي الإمام النووي واجه جبي ليلة الأنبياء يصفقون يشيع يفعل عربة الثلث الأخير من الليل كما قلت أبي أشيك قلت هاي كرشي يا 24 رجب 676 دي نوع يجون هنا وانا يعني بمعنى بين التاريخ له لهذا الجزء وبين وفاته تبقى قلنا الإمام بن وكالي تعرف لنا هذا كان كنا بيجي عند لنا قرابة الستة أو سبعة أشهر ويتكالي سوى سوى سوى بكون أي أن من أواخر التصالح رحمه الله بمعنى من اللي تعرف لنا الإمام بن وكالي وزمنا يتعرف لنا يقان آه. جزء في ذكر انتقاد السلف في الحرف في الغروف والأصوات littafin su gani ba bulo kan wasu la na wuli na wuli kitabin allafo ba da su ido ma imam na kan ta ci zuman da ba da bugu a legin waki janin wato ba ji ko ta so mane a kida shana na gaza imam na wuna kun yi kuwa kada muke jifa nan muke jigawa daga ya limam limam duri daga alkazi ya riba da lafiyo wadda zage mu sharayo a ke je ba mutum مشهور التجارة وتوسمعكم مع في هذا الكتاب وسأقرأ عليكم أطرافا منه ويقول النووي بعد أن قرر مذهب الأشارة في كلام الله عز وجل قال الإمام النووي بأن هو بياني عقيدة أشارة الجين تيج تأتينان هنا هو العجب أن كتب الأشارة ɗaya mamaki littafin a shahara ji mashhunatun washe bi an na kalam Allah muna zanin ala nabi ga alƙur'anu littafin sai shi na kin da hadisi sa sallam nan wa maktubun fi masaiti amukaba musahabu yo wa maktubun bil alsinati a mai gobe jin tare ala da hakikati sun mai kuluna a caja ga gan almunan zalu wa ibaratu a yau a jiyar cikin ga yau ibara kuma da ibaratu an kalamin dai wa wani maktubu gani kitabati wani maktubu gani tilawa daga lana gan sakwai gaggagin ta ama layi kuji ne ko ga alkalamun nafsi ne ga an da shara ya ga waye shira'una fi munaqadatin zahira ne da ne ja shara ya gan ba ta da rufe rojiya wata akubatin ke ka waye fi ina ku kenan fi za da ya zan mutakad ina za ga akida shara juja kina wanda ga ga nan kawai hulatsatu na da ne ina da nofiliwa bari hum fi alanawu na alanawu min alanawu min almiratu a wata gungun yoshi wale ga alimamu nawawi wani jin raji a shara ba ne wai da da kiyo da ji a kira ne a bawo a shek mashur na hasan ali salman wani ga dalalil wafiyo ga da 49 nawa la'allana في هذا التقرير باب المبات إن شاء الله تعالى نكون قد أشبعنا المسألة ya matsala na labe na gafuni wa gunina wa wazo ana rujo imam nawawi ila akidatu salaf salih imam bayani labe ana ga imam nan wajibi da sun akida yan as-salaf wa salih abu rafif al-athari ويقدر مقدمة لوجهة دلال الوفية أنا نقول لتاتي على دلال ويقدر لتاتي فتوى في الجناح في الجناح لتاتي على دلال الوفية أنا مشهور ويجي شرعية في المسلم wọ́n bá fẹ́ mùsùlùmí àjímà káńtẹ́ na àti bẹ́ẹ̀ bẹ̀ jìgá alágbàṣẹ́rẹ̀ a alìmáàmù náà wúmọ́ àmà aláṣẹ́rẹ̀ yà náà wá jí kí o aláṣẹ́rẹ̀ ìwúta dínà ẹgbọ́n àjídá ga débi alìmáàmù náà wúyọ àṣáyàjì mọ́ káàkiri àmọ̀ṣúrù ti múlẹ̀ da wọ́n da gan àgá àṣáyà ìpátá ìkáàkiri alìmáàmù náà wọ́n tó náà kéfèrè àti gangani ìtúsọ̀ القاضي يا بزارو تي نشر نجاجا في مسلمنا بان بي وكي ما الامام نو توكا جو جاجا نو اكيدو واتو با إيه دي دغا كي دا شارا جو دي تاكي نو كان مدنا غادي تي تاكي نو كو وشي غدا وشي اي غوشي لوغار نرو غنا مي اجي مكان تي مشهور دي كي غا ابورا كي تي حسرينا وديتيو وكا لو هذا الكتاب المبارك ان شاء الله لتاتي البركة إن شاء الله لشيخنا الفاضل يمن يوجكوه الأصولي من من أصولنا الفقيه من من فكيونا المتفنن لجفن جيكا كاينا نيجا مشروعنا فعلى سلمان في ولتاتي الدنيا هو بيان رجوع إمام من أئمة الحديث لا بد كده على الحديث bayani wuyo ne yi bayani ga mawuci ko min manya hadisi jo wanda jan aqida ya da hadisi nan Allah wa imam Abu Zakariya ko wata yi ba sarauna a imamu nawo fana kulu ima na gana haza nana wal imam nawawi al imam nawawi gadana wa hadhi aqidatuhu aqidu magadana sunniyatun salafiyya aqida sunna aqida salafu saluji la ash'ariyatun kalamiyatun khalafiyya kun ya aqida ne je je mu kalamu a je gosu magoyina lórí àìlìmáàmù náà wújíá wújíkíọ̀ wújíá túbà daga akídá àṣàràjọ náà wọ́n a zù má bẹ̀yà ní jí ọlọ́dún takàdáká àmá ẹ̀rọ akẹ́bà takàdọ́gá àjáàjì káàkiri kó yẹ̀dí nínú mọ̀háwí àmọ́kẹ́ yìí káàkiri daga títú sọpọ̀tọ̀ àgbẹ̀ títú sáà sí bá sàmọ́kẹ́ yìí káàkiri zandondo na mace ribocin da ke ikatiri lauya ɓata mai katiri likari ko

kuma jalula kuma a gana na aisha na biyu ganni idan kasuwar juma da kudu gujo hafsa ya na biyu ganni idan kasuwar juma da kudu gujo e ganna ji bata e zaka ga iri na ji gan kwega chachi bichi uchima zojigoyo kuskure ineno kwega neza goto ya chichi ajila ngwa mileti kwega imani fasadi kimo dukura ko e na jina anje jaje joto kwala duya gaskiya ga nan je jari ina ga ga ina nan jiga ga oga ji tuba ga ga noji dogo wachi bichi ga kusuma abani kianza ji wo yego ani me jikio ani zai ji tuba de ga ye jego ibn al-abdar ne ji makanta imam an-nawawi na wina. musa tuba shi daga akida a shahara gemu ju tuba da ya gunga bani sha zaluwa nan wantu na'am a shek mashrut da hasan ali salman wani gina littafi abdullahi al-wafiya fi tafi jakiratul imam an-nawawi a salafiyya 19 go lawan lamma amara an tilmiza wal khatibi e ji makanta imamu na wannan to buga bayina ngai wa wa ibn al-abtari ala uddin ali ibn ibrahim an yanzaha wa yursila majmu'atan kutubi wa ga ji makanta ga ni ta fi no ji da ni ta na jun kano wa ni ta bu ji nu ya wala ku fi no wa wuce da ju ya wa na tura ba wuya qala ibn al-abtari ibn al-abtari ga ko ga ni ba halki imtisalan ya amuri ya zama man ganin su ya ba shi kenan ba wanda amma da yada gari ta sun da yi kana abin da ba zai kuskuren da cikin shi gaskiya ya ji kyau ya ji tara cikin ta sun ke ruwa wajen nan fi hasara lima fa'altu amma to sun ya gbau fiye jira zai gafe sau tauye wuce na wuce na amma an ya man gan wuyo hata inda wa mara ya nasi na kitabu min hadi salibin farajautuhu har yi tuba bu na limam na ugan yi ta su ne min hajji talibi na nan ta ba hannu cina ji mu ci ne nan wuri wajen mu jana jigo mu bai alimam na ugan ba ta rawa nuwa inda da ta kala wannan kanan a ce uga wani farajautuhu ci bai san mun gonga man ku sai ba furiya wa ku ci zo ci ga man mina لقد شاء الكتاب بين الطلبة انت عارف وانك عشان ما تعطيني مكان ده يقول لي ولا تخوه اما قد تقول لي تروني fọmọ fàídà tó lọ́pì kàlọ́ kọ́ ọ̀gá ìlú ogun ogun ti kí ọ ogun ní ẹgbá yín kó ogun náírà ń ní náà fi ọ́sùn gan wazo aqul mashhur ke gan ibn al-attar ga ibn al-attar nana kana yusamma aga ayuwa ga muftasar summary ya biyo summary ya al-imam an-nawawi aga ibn qayyim wa ngai kiyo ngai somali yeziyo ibn taymiyyah وقد لازم النووي ست سنوات ابن الأبطار واجب لازم في يدك في الإمام النووي يا مصري وهو حق الإمام الزهدي من الرضاعة أما ابن الأبطار إننا يجوي يا الإمام الزهدي بيدي يا إبو بني أبيه وأدرك شيخ الإسلامي amma ibn Abbas nan un gube shekul islami wala martaka bi shekul islami bi taymiya ka kula ibn Abbas un gube ibn taymiya nan ibn taymiya ci bayani a kai da ahlus sunna jiyuna da kuskure da kai da shaira jone taraja ma kaza wani nawawi wani taraju ke da ganin go daga bari ma mu ne ta kida shaira jone ruwa wa lafa juz an latifan samahu wata kalita tin go ci ta ita ta mutu ga الاعتقاد في نفي الشك والارتياب اللي تعبد جاء الاعتقاد في نفي الشك والارتياب كرر في بقوة عقيدة السلف على السنة كو وجي بيان ده مصروي تشي عقيدة على السلف وجونا نعم، عقيدة على السنة والجماعة ورد في على الأشاعرة مجرد الأشاعرة والجزء مطبوع والجزء يعني تعرف ما هو كوبريش يعني وبرنت يعني بتحقيق عقيدة فضيلة الشيخ علي بن حسن الحلبي الأثري ولكن نجيب بعدين الإمام ابن القيم صوفي ويليو ابن القيم تجي تبع وتجي سنة أما كان كانوا يتبع وتجي سنة وانتو تسنة ويتبع وتجي سنة يعني لا تدور تجي بتاعي أما يعني جي إتاتي ابن القيم لينا الكاتب الشافعي أنا بجوا 80 فصل في بيان كذبهم ورميم أهل الحق دي عنهم أشبال الخوارج وبيان شبههم المحدث بالخوارج ابن القيم تيجر في تيجر بجوا 80 وقويا كاسيته lọ́kà ní 2275 ló 2279 gan wọ́nlá gan ya kọ́wọ́ wọ́nlá jìnà bí nínà sí àtún ní mọ́ṣmẹ́tí wá ti lọ́kùn mi wá ní jàrọ́tù rádá kúlọ̀wọ́ wọ́ká tó fi tí ó kàṣẹ bá kí ó kúntù zá sẹ́yọ̀ rá ní فيا آلا بمن قد جاء من حران فالله يجزي الذي هو أهله من جنة المأوى مع الرضوان نقيم يا قوم يا يا جمال نجي والله العظيم نفي والله العظيم نفيحة مش كتب بصوتي نفي عدنا من مشفق واخر لكم من يزعل يزعل يجوز وسيئة ميجينا ga jarabtu hada kullahu wa katu fi tilka shibaki wa kuntu da ta mi mi to je yi ne na jibi mai ya mutan yi ne na ban da ya sai ne na jiga ku ne mi ga me funa hatta ata kan ya ila ku bi gi har da ka kuna sai ki bela da biya ni ga ga me fana lawi man laysa tajzihi yadi wa lisani yẹ́zà náà ẹgbàdì gáúgbà wà jìntara mọ̀kẹ́ gáúgbà wà náà haburun àtàrin àti harrani faya alàbì man kàdíjá alìn harrani man wuce kókón bati na bẹ daga kinye harrano na maraba da man na bẹ daga harrano na fallahu ya zai yi lari wa arlugu ta shuga man baban gari da alkhairi ya yi na gwayi na min jannatin ma'uwa ma'ar redwani ta shaman yau da aljanna ta shi muje da gangan gani bai manyi ɗanen wajen gombe da na yau ga sufanci ne gube na bai daga a ce ga ibn tayin ya nan wace ji bayani a ga kuskure ya sufa ya e gogo a bayani lawu ibn kai ci su jigan gani ma lawa bai ba a feji ibn kayin wa sai le element ya ya shi wasu rauni especially madarijin salikina baina manazirin iyaka na budu wa iyaka na sa'in dangane ga tariqul hijira sai ga babu sadarin da kutubun muci wani yawa ga rawun ji sosan yan kuma ya ma tuba jin mari tuba da wasu wasu an daga gan ga jama'i kaza da nan kaza da nan kaza da nan su yi wadawa ya eh, ga wasu fata mai da gula amma wani gabiya kai da ga yadda ne in ga aji tara mutum jama'i ya kaza ya kuskure ko jama'i ya kaza ya ciki da sauran ke da na madana sai ci ba na je ka jana الشيخ العلامة فجيه الزمان محمد بن صالح الوسيمين شرح القصيدة النونية فولم 3 بيج 47 ولشرح بعد ابن قيم قال جربت هذا كله وقعت في تلك الشباك وكنت ذا طيران ابن التيمين قال فابن القيم كان في أول أمر يوسفي مبتدئ ابن القيم شغلان ويقول نفسه في ميدان بيديانا وكان وقع في شباك المبتدئات ابن القيم ما يكفي في ساين بيديا لكن أما من من أراد الله هدايته يغفر له الهداية لا له أبو غوبا لا تشجع غوبا مغير قوم باوفيو حتى كان يعمل إلى الخلوات بيدان الناس هاك باب لأنه قيل كيف تدريت خلوة في الأرض يوم يبداجنا ويتعبد دي إبادات يعني من إبادات يعني التصوف وفيه إبادات تصوف هذه الجنة نعم فكانت هذه حال رحمه الله نجاي حالي مقيم تابعنا ملوتو جويو وتبات حتى حتى حتى حتى حاليا جناوي فدي هل تشتي جفن اللاوي من ليس من ليس تجزيه يدي ولساني ذانا اغوان اغوان ẹgbẹ̀ ẹ̀wìn ń gó bá wa yìntara wọn tí ẹ̀wùn dátò tí ó yìí wọn wọ́n jù wá ní àyà àmà ọ̀dọ̀ wọn láti fi yé dùn wọ́n láti sánú yà ní lọ́wọ́ àṣẹ́ ètò omi yé dì máa àṣẹ́ ètò wà àṣẹ́ ètò àlẹ́ ìbìrì sáàyè máa àṣẹ́ ètò àlẹ́ yìí ko kawo gangan wa gara yiwu wuti gan ya du wuti ma daji yiwu falan uta fi a wuyan wuce nan gan wa ibadin wa jiya wa wa ku da alama rufi ya tiya su kirki nuna ya wani ba faman huwa bi da wuce waje ga wa gangan harurun ata min ardi harranin faya ahlan bi man qad jaa min harrani mawuci ko da bi da kiyan harano nan mana abu da zai bi da kiyan harano nan wawa shehu islami ibn taymiya rahimahullahu ta'ala ga ibn taymiya yasarahu allah li ibn qayyim fa sada ala yadihi sai chufa yu ibn qayyim ja da kiyo ja da ba uwa ta yin zanana al-imam shawkani rahimahullahu ta'ala ko hada ji makanta ya limamu shokani dabo kakuna limamu shokani be gaga ibn arabi shi tabu masulullah lai ibn arabi abi wanda ibn sabini ga zandoci fata limamu za limamu shokani ya kiyo kafin wajen tsuntsar sun bayan kudu musulunci obere te ji makanta limamu shokani ga ah, mawa jan san alimamu shokani ya gaje yi gurgudu cikin kiyo wace ka gaskiya wayar mai hada ibe zakalle mai zakalle mai zakalle wayi waka a wace ka gari da ne ma biyu da yi makanta limamu shokari majiya da zamani sai da yi wani suku har tu babu ne ji makanta ne da ji eh, makanta limamu shokari da imamu sai a ta sai ta kada fiyo shi alimamu shokari sai ka wato sai ka alimamu shokari har ka ko da zamani sai lona alimamu shokari da ajin nusa ko wani barun buwa jiya ne barun siya bi wani nani imamu shaka su gile ga a shega na yin sai gaba ya kuskure mutum jin wani imamu shaka su suke aka wani tare wato gaskiya ga lejin gare na turo kuskure ka zai yau daidai madar alima muhammad ibn ali ashokani magani ta fi albazuru salihu di ma'asin man ba da karni sabi volume 2 page 591 karkashin tarjima sayyid alqasim ibn ahmad ibn abdullahi ibn alqasim ابن أحمد بن لقمان ابن أحمد بن شمس الدين ابن الإمام المهدي أحمد بن يحيى لك من ثلاثة رقمي يتنى رجوع نال إمام الشوكاني يتيه تفريقنا اليوم أبو منظور الحمد لله إمام الشوكاني قام وقد أوضعت في تلك الرسالة ويا بيان جي لتاس متنا وكان حالي كل واحد يميا ولا حالين أو شيء بينهم يا ابن عربي أبو منظور الحمد لله wa’auranta nususa kutu bihim wanda yanto a kuwa da nuna ma yanti sharikin kuma ku gaibe daga ni ta fi ajo don da ya gane maji ga jago ne wa ka da tare da wadda jawab ki un kuwa ni shaba ka ku nema mu kai jana na kan mutu mai ba rufu wanda ya daga ba rufu ba rufu ba sai dikiyo ba sai da ba shiyo ba rufu ba sai lakiyo ba sai wani ko ba rufu ba sai na wale ba sai mejo yi tika ba da yi mejo jimono ne da ya kabu ne mono yi tika ba da ya zo ba rufu ga sai lanzo da wasu kano kire ènìyàn a láti kàtọ̀ àwọn gáyò kù tí wọ́n àjí ìbádọ́ gáyò ji sí náà àti àkẹ́kẹ́ láti kàtọ̀ tí wọ́n àdájíjà ájú gáyò kí o láyé àwáríjò ìmáàmù ṣọ̀ká ni lókè don ó dán obìnrin kágáwò ìgbà arúfà ma bá ní ìyàmọ̀ ìyẹ́ta ko? وأنا الآن أتوقف في هؤلاء mun ya yi za wuce ka da ga ta yi wa ta baro min kulli ma kali ne akwalin e gan do na magade mukhalifan li hadhihi shari'at al-bayda al-wadiha na le shari'a da sa sallan ba na gaskiya e ga ibn arabi e ga al-hallaj da ga za da ga don tare shari'a da sa sallan ba dan gwanwa ni ma shuka da hawa du Allah ce dai ba kana ariya ko na fiye shi fiye na ya shi a shari'a da sa ta da mun kewa ga jirgin wani wallan ya tafi da labi tafsiri man fara fi zai da amri min alil islami church mallan ga mun kai nan ga da ibada nan mun ga mun la da zahiri yan nan mun ga musulmi la da wato kafira wa haba anil mar على المراد بما في كتبهم وما مكين عنه من الكلمات المتنكرة إذا إيه إيه كان يتعجي عجونا من بين جامو بي من الكلمة صفا صفا جونا المعنى الظاهر والمدود العرض أنه قادم على قائل بالكفر البواح والضلال الصراح الصراح نا إذا إيه وشين وإلا قد أنا قد أقول إذا كافت شنبان با فلا ما أبيع جينا ما تشفوه هنا فمن أين لنا بابو يبي أن قائل لو لم يتبعنو بابو يتبعنو goji tubayen wannan laukun na fi asiri ta iga da zamani na zane ji rayuwa nan bar wa fi misiri ko ya ci a dafiye jago bar fi manzili ko ya ci a dafiye nugo allazi ya aliji fi sakara fi mawuki na alama ya tutu su je da yi nan ke fi na yanayi ya tutu na wajen sakara tutu na lam yakun lana ila al-kafi bi adami tawbati sabil ya da iko ne ya ga zalan da tuba jana ya ya anna ta kawai min al-abd bi wajra da akli kal azl qalbi ma lam yugargil bi mauti e bane la to tuba bi mai kai su da da wa nan fa kai fa bayna bainahu min as-sinin idda bi'i sakali da zaunci iya kama dan ya zaunci fata kula da mutunci gaskiya wani ma mu shokani wani kiyo wani rujuke ga wucin ruwa a sai Hussein Shi ilé o umarni man shi ajo wani tuba daga shi an ce wace ji suna nan sun sun tsawa wani ta fita ko ga jamaji bayani kaza da nan bayani kaza da nan bayani kaza da nan kashful asrari wa tabi'atil a'immati al-athari ne ga lillahi thumma lillahi 36 ga wa kuntu a cikin mu ya sefa anzur ila sadiqi al-allamata sayyid musa al-muntawi فأرى مثلا طيبا عندما أعلن رفض عندما أعلن رفض للإنراف الذي ترى على المنهج الشيعي تقولنا masoyin yawo ne da mamunci ko ne ga motsa da motsa wani mucin lambarin ne ga zanna jiji kaku ne wajen bayani muci ga filo gan a shi a jafa ya sa ومحاولات يا جالا في تنفي هذا المنهج مجكو كل سروي ولا يوجي ثم صدر كتاب الأخ وكاتب تافيا السيد أحمد الكاتب تطور الفكر الشيعي أشكال تافينا الشيخ آه، آه، آه، الأخ السيد أحمد الكاتب قال تاتي تطور الفكر الشيعي وبعد أن طالعته قبل مباريتات مثلنا وجدت أن دوري كالحالة في كل الحق وجدت اللوكة دا بنوبة ومتابعة سيوتيانا وتبصير إخواني المخلوعين ومجيدي وجواي فإنا كعلماء مسؤولون مسؤولون عنهم يوم القيامة إبوانا يي ngace mina yi majina cece a jiya da ya ce jama'in na jalan tuwa na fara kiyami fala budda lana min tafsirin bil haqqi wa in kana murran dole yuzla da tunuwa kawai ya ga kiyaye gaskiya nuku a sai da hasana usaini musawi ganga musa al-musawi ganga sai da ahmad al-katibi ganga al-kansurawi ganga shi fata kijaro shi a jariru a wani tuba na domin yawa taka da kacce ga to gaskiya wani abu a kida na kida na manya ko bayani na nole ya zai ji tuba je irin no shi ga su son a shekha abdulsamad habibullahi al-muktar al-kashini al-gani abdulsamad ya gana òfin ẹja àkídẹ̀ ń ti jàníyà wọ́n àjúzù mẹ́gbọ̀wá àmá wọ́n zùn àkídà na mú zùn àkídà na ó tún tún ṣíṣà wọ́n tó ní dáàtì kẹ́kẹ́ kí yẹn lẹ́ti jẹ́ àrùn yẹn lẹ́kí hmm. à pẹ̀lú tàti wọ́n bù na bismillahi rahman rahim ya tabi suna ya sarki ya tura mai segu alhamdulillah wujebar sarki wasalatu wasalamu ala rasulillah kuma aminci ya sarki ma da salatu yi ma nun tabbata fi shi ya sarki a da bisa sallan kudwatuna zane ya sayana wa maulana zane ya tuzumana muhammad ibn abdullahi muhammad ne ya abdullahi wa ba'du zumanna sai ya kulu abdulsamad ibn habibullahi abdulsamad na yi habibullahi na ibn muhammad al-muhtar na yi muhammad al-muhtar na wayega wa faka wallahu lima yuhibbu yardahu sai cuju ba da yayi zo bai na sai juwan bai da dibe na mun ga inni tabaratu min tariqati tijaniyya igwawu ya wa daga akida ya tijaniyo igwawu ya wa daga tariqati tijaniyo ya zubo التي لا زلتها حوالي 30 سنة نوجي عقيدة نوجي طريقة تجارية أي أبو jajilan da ba su zammana zuwa ga shari'a da da ƙa'iri wani ya ji jaji yana shari'a nan ya yana tarika na kuwa kane ya kila ta kwasa kwari a shirkiya alfasida alkhari da alimin na islamiyya a gidan shirka ji a gidan ta kaji a gidan na gaza wasu daga musulunci wannan fatubu tu ila allahi tawbatan nasuha umma ya tuba ji ba sai tuba wangi ba da an an kada yin lawo na bayan to da hau gagwa ta ci gona wuje mutum da wasu ta ci tarika tijani a bana wata hara ni miliyan saya mace jiya mutum da to ta hau lifin daga safa gudun shi kuna yimma ne wanka ne fa'in ni la zan tuki kitab Allah mun ya labari bali ta ta yace tun ga alqur'ani watan mu ya bau dabburan mai mu tadabburi alqur'ani kama la zan tu kutub alhadithiyya sai mina mu ya ji luzumiya ka ta ta fi ya hadisi na فأدى لله تجمع هما إلى تم فك بهما ولا ونصر القرآن والسنة والعمل بمقتضاهما بيولوت لنا بيه أنا أرغب عن القرآن والسنة فضلا وكرام فضلا وكرما منه فلن يبتشوا لسقول جهونا تبارك وتعالى فله الحمد والشكر والجيبون تويتي ومدادي تويتي وتقول لي أنت يا أنا وجيتي ويا توبا إلى تلك أيام تجاني ولا تركت طريقة التجاني فاشهدوا بتوفيقي من المولى الكريم تمسكت, تمسكت الكتاب وما الرسول يدين به فداهم الحكيم تركت طريقة التجاني وياض لطريقة التجاني فشهدوا جماج الكريم بتوفيق من المولى الكريم بداتي وانا تريت نواتي نجيع ونبني باوي وطيتي بودا أما لازم شبه وكان دمدر تمسكت الكتاب وما الرسول يدين به فدام الحكيم ويوصى القرآن بين علي بن صلى الله عليه وسلم لا جادين إلى النجاة إلى ملوانيو وليكو علينا من يقع شيخ عبد الرحمن الوكيلنا lọ́lẹ̀ súnfẹ́ntì òfẹ́ ìjìnlẹ̀ ó àmá wọn ti túbà lẹ̀lọ súnfẹ́ntì òjíṣẹ́ súnnana wọ́n pẹ̀lú tàbí kẹ́ ìtí ẹ̀ tí ìwò súnfẹ́ntì جاء هذه هي صوفية يا عبد الله الوسيل نجي من بعد أنصار السنة مثل نظام المشي آه aláàjẹ́ ìsìláàríà kó wọ́n lè mọ́ oṣù bá tàbí túbàjá àti lígíọ̀ àti yìnyìn súnnà náà tìrìbìlì hamadu fahẹ̀ ali al-khudayr ahmad al-khalidi man wuta zaguta ta adam da zai fe lafata waya ba rufe shiga daji bobi a mufe ne ga bobi ya gina a ga kunan man jike da ya ci bayani a ga fasaji na nan na na sojin jihadiya yadda jajiniyar musulunca masifan wamo ɗaya eh, gajajiya duk gajaji lalace musulmi ya fi aminci wa kaku na jin bayani wuce ya ma wuce nan ɗaya eh, ganca ya a ta na ga kuskure gwa a tawa maci mutu a ciki a jiri ya ci bayani a yadda jama'a ya eh, gane yi gane ya ji kiyo ya ci biki eh ka zane gane ya ji kiyo mu ya ji kuskure ya bako baro su na je jiki no na je da shi bon bincika ja ja ya e ji wannan ya wuce na ja kin na gaskiya sai sabi da ya da biyar jama'a ruwa masu da ya tuci amma juye ba mu الشيخ الألامة المحدث أحمد بن يحيى النجلي رحمه الله تعالى لذلك في نكاتي قال رد المحبر على افتراءات يود البيت السايب المجهرنا page 121 والسابعا na bayi yana kada shi ma sabu ka rubama sadiku ka bazun nasi sashiya ba da shi dai yawa gaskiya wa ne an ana ma ba da su wa ba da wasu tawjirati da dai Na bin je dai ji ban doro nan maratan ba da marra wa tishafil mu'iddat allati da alil ifsadi gangan me discovery na gaji na da yi da ajiyar da ji nan a dabar ko ci tsashi su diyo ko a kusaimo da yado majino da baloci da sadan fasiyar su biya shi a baloci su a shi wani kiyo explosive da yau kufi wani a cewa e a daji kiyo su jama'a shi jami'a tare da fasadi nan amma alhamdulillah turu gwamnati ran da forces su ji a babin fata discover amma da suna ci sati mai zuwa فما أظن أن أحدا يصدقك بعد أن زار المفتونة لو ما لا شاشة التلفاز الذي فيه فتوى وتي شيغا تا دا ديكيو دا دي بوم بنا لو انت بيا تي تا تي في بو لو انت جاي ناصر ابن حمد الفهد كو وعلي الخدري ابن علي الخدري وعمل الخالدي ابن عمل الخالدي واعترفوا أصمعي كراف وجاء دا دي اجر دي علوم افتوا هؤلاء alufajiri bi fatawa zai sahiha a dan bai ke da dibon mina ga ya fatawa amma fatawa shi na yana ya ci bici wajen gariya wa alanu tawbatan ila Allah wa alanu tawbatan allati Allah wa lahu biya amma lau ga ya tuba ni ce buri da janna tuba ne na ngo ne zai sai a fatawa ne jajin a tuba ja mai tuba na susu a susu zuwa a ga a shekhu mukbil alwajibi wẹ́gàn alárẹ̀ ní tààtí àti ìdáwọ́kìnà wà àkídẹ́fìnà láàrí ṣẹ́rẹ̀ ìṣẹ́ tó fọ́tún alìmọ̀lì fíta àríkẹ́ aláàrẹ̀ ìdáwọ́kìnà wà àkídẹ́fìnà ní ìmáàlì wájí ìrẹ́bẹ̀ 39 rẹ́kà ní 28 liman wajahana wannan alamu an da na salafa da ilimin liman da wawai jima kanta yiwu nasibu wani tiku ya zinde da mai cimici wannan jihalu wannan alamu yi kano ci mai yi ga kano ci mai yi ko wani yin manyan ganta ga wani ko gani ne mu ya ci bici wani giyo wasan yotu a shek mukbilin wadini ga rasu lashirita wai ga volmata 224 irshad al-muhtaj ila ma'rifat da'wati al-sunnah bidan mace kai google kada su'al antum ya ahlus sunnah ya ya ahlus sunnah ya ya ahlus sunnah idza nuqishtum aga ba da bai yi a cikin munakasha shi bai wata haka da annabi muftiuna umar ya tabbatarwa ga ya kirki fi bazil masaili ya ce matsala da ciyo hal antum mustaiduna an tarjiu in ba ya shirji ga ya ga ciyo ya ga ba shi ga ya kirki ba ga yaran jawab kuga na kuri ya daga nanu mustahiduna ya shirji wakadi zakar na sigari ma sharitin yi ga kafet jo kaka wani kafet ne ya ga iga ci bi ta sai ya tu wa sigari ma kitabi yi mace ga da litafi jo kaka yi Allah ya zawo rifa khatuna ala doga ya ci bi ci wa idza katabna hadithan da'ifan nastadillu bihi iga ka hadisi na jale ke lujuja أو أننا يفتدنا بدليل في غير موطنه فإلى دليل وجباء ما دليل لهم بابا لهم ويودا أو تكلمنا بخلاف الواقع وما يقبل وشعبه بوجود فيها يوم ونجيريا فنحن مرتددون أن نرجع يا شري بجيب لي يا لجينا ليه قاعد يا بشينا يبقى كل أما باني إذا فتوايا وإذا واضي جين don police bata soja bata civil defense bata immigration bata kaza kaza bata benin fomi bata ikasiri nke hadisi na ajiyar lagun to cewa zata gina abu na da jirgin gama hadisi na kyamun kwashe bayan bangare an dondo ko mai laji fiye ta zakuru ba ji umara ko a sai kake da shi ya sai ta da lokaci ba sai lalawa da to ba mina sai lalawa kuma ya sai dik kaza iga je police ya mega je kaza ma ila hadis na judiya tibo force ba ta kafiri ma hadisin da ya maje bayan ki nan dole dan na jiki ya nan mun jira da juwanya sai ci gori ta sai ci ruka a shek mukbil alwadi galas da shi to 1 page 294 وهناك كتاب آخر هذا كتاب يتدبو ذكروا بعض الأخطاء أتفوز كل يوم وتجي في رياض الجنة اللي تعرف يقع في رياض الجنة قدر عشرة أخطاء ولا يفوز كل يتدبوه وارتفضت تفسير هذه العشرة الأخطاء ومن دي فاين يفوز كل يتدبوه كنا وما جاراجي وليكو أني كان وابي كين وابي مني إنما جاي إن مسلم شيء وبنا مقبل بقاعدة نمقال ونعطي البنى مجددي amma an zuma gwada su bayan ga su la'ayin ga gaskiya ga wata jiki a yau jihar can ta na gode na da fata yin zuma gwaji littafi na nau'in shadul umarci ila marifatin haƙi minar kitabi wasu nake ya ahmad ibn hassan annahari arrimi ko? ɗaya ita ne ko? ƙungiyar sassa ne ga abu juyi da haƙi ezuje buji gaskiya nan wula misali wuki o oh. wula misali guda da guni ne ekiya da yi cin a ci jiki nan a ci ma jabbashi page 145 ngwayin na tana ya kayan labiyo ko ɗabi ne ga sahabi shuru me ya mafari rujo umar bin khattab radiyallahu anhu sai da umaru قال أبو داود رحمه الله حدثنا عثمان بن أبي شيبة حدثنا جرير عن الأعمش عن أبي ظبيان عن ابن عباس قال أتى أتي عمر بمجنون قد زنت فاستشار فيها أناسا ألا ما وقتها تناجتنا وهو مجمع ومن woman إنسان faith alálọ́jọ́ bá nẹ́bì alálọ́jọ́ tẹ́dìnà òmòrò wọ́n yẹ kí da tẹ́dìnà òmòrò tí wá ṣáwọ́ra rẹ̀ láṣí wọ́n yọ tẹ́dìnà òmòrò tí ó kèjì tó ìlà àgbà mọ́tò sọ wá ṣáwọ́ra àlẹ́bì ó tó tó kèjì wá yìí òmò ẹwà ṣáwọ́ra tó ti wá mú ìṣúra bẹ̀ náà kò ṣáwọ́rò fìlà àwùjì fàmọ́ra bí àwọn ọmọ rọ́bì ọlọ́wọ́ فمر بها علي ابن أبي طالب رضوان الله عليه فقال ما شأن هذه سيدنا علي تقول من سيدنا علي كي نادي قال أنا مجنون تبني فلان زنا إذا جنا يتيني لكذنا ngada ya ci wani fa mara biya umar an turjama sai da umar magalawa su kiyo alawa fi dafu fakala sai na liga eji wo biya yi laje bada su mata sai da ali ta abu da abu fa kana wa ya amira al mu'minin ya amir al mu'minin amma alim da ana qadar ma qadru fi an salatati wa zo da ali kana jiji na buta ba ali majnun ya ta yabra e tiye za na je tino salati ga da rayu wa ali nayi hatta ya ta fiza amma ki ali fi amma ki ali kana jiji na ali na tuga sane wa ali sabi hatta ya kida amma ki ali kana tiye tiye idan kanjo tuga dikyo tuga wacin ta bari kala bala ga e fama ba na hadi to zau da kila ta fi zagi da ta ku ma ya jiyo kala la shay kala farsalaha farsilaha kala farsila kala faja'ala yukabbir wato Allah ya rubuta rubu no ne sai na ri san sai na murtu ba ne sai na murtu da fara da sai na ri amma to sai na murtu ba ne gaskiya ba ba رجوع علي بن أبي طالب إلى الحق سيدنا علي وصيف بيتك أبو بتاع جدي جيو أتوني قدر ما أجب جواني علي وروى البيهقي عن الشعبي عن عبيدة قال قال علي ناظرني عمر بن الخطاب في بي أمهات الأولاد فقلت يبيعنا وقال لا يبيعنا قال فلت يد العمر يناديني حتى حتى قلت بقوله فقضى بذلك حياته فلما انقضى الأمر فلما أفضى الأمر إلي رأيت أن يبيعنا وعن إكرم أن عليا حرك قوما ارتدوا عن الإسلام فبلغ ذلك ابن عباس فقال لو كنت أنا لقلت لو كنت لو كنت أنا لقتلتهم بقول رسول الله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه ولم أقل لوحدكم بقول رسول الله صلى الله عليه وسلم لا تعذبوا بأذان الله فبلغ ذلك عليا فقال صدق ابن عباس إن سيدنا علي ابن سيدنا أبو بن يشد سيدنا مشي ليه ذا قاعد يموشي ذا قاعد يموشي إذا جونش ما سيدنا تجيش يا ولا يعني ولا واجه ولا جاري ولا يكون عذاب سيدنا أبو بن أفتوه sai na alima za a cikin haku har sai na wanda ke kwanke zaru ga ya ke da ya da da ya gungu kafin obe ya mutu da jari falin za mu ke bilo bai da ya da ne da wani da jiki da ku wani za mu ke bilo ke dai za mu ci ya diri da ke musun ci sai na ali ta lawo ci jiki da lawo ci ganin ina wawawa abdullahi na ga wa wuya jikiya wuya jana da wani ne daga man baddala dinahu faktuhu wanda ga addini shi ba ne ga jana wuce wu a ne za a kuma wuya jana da wani ne daga zato azibu bi azabin lahi ya gaji za zaba bi azaba ya ce ci ma wani ya zo ko na ya gaji za zaba da nema sai na ni dai mai wanda wuce ga gaskiya ina wọ́n lè kó níjọ bá ti fi náà yìí bá ní ọmọ misali yẹn ta ci ruju ba da kawari jinar haƙƙi sashi a wari ne gaskiya nan قال الإمام التبراني رحمه الله حدثنا إسحاق بن إبراهيم الدبل عن عبد الرزاق ها وحدثنا ابن عبد العزيز حدثنا أبو زيفة بن موسى أبو حدثنا أبو زيفة موسى بن مسعود كلاهما عن إكرمة عن إكرمة بن عمار حدثنا أبو زميل الحنفي حدثنا عبد الله بن عباس قال لما اعتزلت حروراء وكانوا في دار وكانوا في دار على حدتهم قلت لي يا أمير المؤمنين أبرد عن صلاتي لعلي آتي هؤلاء القوم فأكلمهم كفنا خوارج يا حرورية عدد أمين عطف الله àṣìdá kẹyàn ti géèfè ní àdáadà bùsùn méjì àti àṣàdó alẹ́dàdó rẹ̀ mùsùlùmí àtàà tó lẹ́gẹ̀rẹ̀ ọ̀dáyébìnà bá ti rán yára ní ìlú mi sẹ́yìn náà yìí aláàdì sálà ní gan fẹ̀yìn ni àtàkàwọ́ fún màlẹ́kà mẹ́ẹ̀tún náà gbẹ́dọ̀ ọ̀hún mẹ́rẹ̀ẹ́ قال قلت كلا إن شاء الله إن رأيت وجهي فاروة قال فلبست أحسن ما أقدر عليه إن يتوفى ونجدون تجينا سكون يعفن من هذه اليمانية ثم دخلت عليهم وهم قائلون في نهر الظهيرة وتدابا لوكتي سقدي فدخلت على قومي وكذابا جماعا وكذابا لم أرى قوما قد ashaddu ijtihadan minhum zanaji wudega ibada tebeji sanani bodo nafila qiyamul layli tahajjudi wutiri kaza ibada fadala zanaji dibo to tilawa alqur'ani aidim ka annahum aidihim ka annahunna safanil ibil e gwaji dana kewa ga kiyo gogwera kuna kemne lo da ga rukuji dojina wa wujuhum mu'allaba wa'allama min asari sujud fiska aji madana wa di kiyo wa tu wa di jiko e ba kibo e ba ala be sujada wala ka ga ga do to gudu dan do ni ga di mo ko le di minu ni ti àwọn di go wa so ka wa ri yo so ma a lu yi ja aya ka si ga ala يجي تيمكو سيجي قال وقام فدخلت فقالوا وشعاد ندب أبو عشيقا قام مرحبا بك يا ابن عباس ما جاءتك يا ابن عباس هو ويه كيلو قال قد جئت وحديثكم عن رسول

kada ya zaje ba shi na ba sai wato ta ga kara da wani tashi ko ya zaje shi wanda na yi kafi a wani ga ne hasu ko ya zaje shi ko ku sai ga ni ga ni wani ya dace a wani ga mutum ya ce kuma ya da wani ne wa kana ba dukum sasha su a wani ga lan yuhajjisan lahu ya laga dole wani ko a wani jeji da ya a tsira ya ji irin da zamu ci gan sai ko ji ma ku ah, ya diga Allah mi fo ya je je shawara qala uga qultu uga akhbiruni ma tanqimuna lam na'am rasulillahi sallallahu alaihi wasallam وخذني وأول من آمن به وأصحاب رسول الله صلى الله عليه وسلم معه أي يعني الأباري كين ينوصي kí ló tún ajé òjí bẹ̀rẹ̀ ààrẹ ní ìlú sàdé àdébìṣe wọ́n lè kó mọ́sálẹ̀ ń fi káyí máa ní ní wọ́n lè yẹ lọ́wọ́ sẹ́ni lámì ìṣìgá ọ̀rọ̀ lọ́dún pín nọ́fà lámì ìṣìgá Khadija lámì ìṣìgá sẹ́yìn náà bọ́kà lámì ìṣìgá sẹ́yìn náà rí àmà mọ́yà ló ń pé kó gan mínísà ló sáyọ sẹ́yìn náà bọ́kà mínísà yíyọ Khadija míníyà lẹ́yìn láti bá àdìjà lọ́sálẹ̀ sẹ́yìn náà a ranar kimo a rai ɗaya guda da mu na ya ne gunga ile shi wani ma wunna ina ba duka kire shi mutu yau kano a ga a wunna an da wata kamar jan su biyu ne ma fari ga zabari ya ga ba hukunci a ne ya ce ce o kai kano ma ta koma ga ina na ya ba hukunta sai kiyos sai a biyo na ba hukunci na sai قالوا أنا وقاتل ولم يصد ولم يغنم سيدنا علي كوكو ومدى وضع جوجها ومجيه تجيه ومجيه وغنيمة لئن كانوا كفارا لقد حلت له أمواله mun ga yanzu da wuce shi kafiri ga yau sai na yi ki gwa dukiya da wuce har kiyo jan da wanda yin kanu mu'minin da kai haru matsalin jima'u

wa ara aikin yeye ya in karatu alaikum min kitabillahi al-mukam mun ga bari ta ce wace ciyaye wa dastukum min sunnati nabiyikum umma ke ba ga ciyaye daga hadisi ne a alaihi wasallam wace ga yayi ma ma la tankiru na san jibu na ne ne je daga alqur'ani ga wani maje da daga hadisin ga ga ba na da ke ku ga su da yayi ga bayani ga zai zane ga shi bashi qaruna ba ga qara ibn abbas rasul قلت وقال أما قولكم أما أميق ليقا إنه وكما رجال في دين الله سيدنا علي وانا قد بادي قابا وكنت داجين يتشيشي بونا فإنه يقول وانا شيئا شيئا يا أيها الذين آمنوا لا تقتلوا السيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل فجزاء مثل ما قتل من النعم يحكم به ذو عدل منكم حاجة بالغ القابة أو كفارة طعام مسكين أو قد ذلك في من يذوق ليذوق وبال أمره عفى الله عما سلف ومن آد فينتقم الله منه والله عزيز ذو انتقام قالوا جدام الذين آمنوا يقاتل كيف يعني جاي مالي جنا يقاتل دا دي دي دي كابوري دي إهرام ونما زان دونغ نما جاي ومين يبونا يقاتل كيف ran ba za ka yi yiru shi na wuna zane shi je adalci zane daga a kawo kunci da wani zane gidan nan wa kala filmar a ce wa zojiya ce shi maka yi tiya ne zagi da ya buyi ga wayin kiftum an shi faka bai rima fa ba su aka ma min nafiwa ta ma min nafiwa in yuri da islaha yi wa fiƙin lawa bai na umar inna allaha kana liman khadira waye kyautu ya gai da su da shekata bai ni ma don rikici da su mai da yau da da ne ba da yini fa ba su hakama min ali wa hakama min aliya da la tumbe da ga yi ya ko da da gai ni ya yi ni da ja ba hukunci na a caci ko da a cabo ni yuri da islami wa sulu na ko cikin lawo bai no ma sai ta ja ba ni inna allaha kana man khabira mo dai ba ni da mutum urshidukum أرشدكم الله أحكم الرجال في هكم الدماء وأنفسهم الصلاة ذات بيننا عقل أم في النبي ثمنها رؤي درهم قالوا الله في ابن دمائهم وصلاة ذات بينهم قال أخرجت من هذه قالوا اللهم نعم سيدنا ألا باتنا باني أباوكم شيء

wa amma kaunukum a mai ga ne ga gan inna qatala wa lam yustati wa lam yaznam sayyidina ali buku umma wa zaji wuja umma wa ganima nan hatta an ummakum am tastajiluna min ma tastajiluna min gairiya fakar kafarsu ne na na aisha